orúkọ tèmi ni comrade samsidin láti ìlú ògèrè ẹ jọ à ń bẹ̀ látòrí bàbá wa aṣíwájú bọ́lá mẹ́rin tinubu nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú kano ẹ jọ àwa ọmọ indigenous of kano state ni wá but àwa táwọn wà ní ìlú ògèrè under ogun state à ń bẹ̀ bàbá wa nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní kano kán bá wa fi ẹnu sí i torí majority àwọn tó wà ní Kano State Abba Kabir Yusuf ni wọ́n dìbò fún a dẹ̀ fẹ́ jẹ́ kí ìbò yẹn kó lọ láìsí bàbá wa dá síbẹ̀ and then a dẹ̀ fẹ́ jẹ́ kí riot kó dẹ̀ ṣẹlẹ̀ nílùú Kano State torí tán bá fún wa ní kọ̀tà fẹ́ ó lè gbọ́ sí nǹkan tí àgbàdúrà kó bọ́ sí irú ẹ̀ ló ṣe last week a lọ sílùú Ìbàdàn láti lọ ṣe irú nǹkan tá a ṣe yìí a dẹ̀ tún wà ní ògèrè náà ta tún ṣe nǹkan ta fẹ́ àwa ń ṣe ní dájúdájú pé nǹkan ta fẹ́ la fẹ́ jẹ́ kí bàbá kan bá wa dá sí ẹ jọ àwo pariwo àdẹ̀ṣe àjà àṣẹ kankan but àwa ń gbàdúrà pé bàbá ọmọ ni ọmọ la ẹ̀ẹ́dẹ̀ lè máa wò kí nǹkan ṣẹlẹ̀ sáwọn ọmọ yín ẹ à ń bẹ bàbá wa kọ́njọ kan bá wa dá sí kan bá wa dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ à ní nǹkan tá máa sọ ju bẹ́ẹ̀ lọ à ń gbàdúrà pé bàbá kó bá wa dá sí kọ́ńjọ kan bá wa fẹnu sí orúkọ tèmi ni comrade Samsudeen láti ìlú ògèrè